admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ máa lọ. inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa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 wa kulla bid'atin dalalah wa kulla dalalatin fin nar adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún ìwò yìí jẹjọ lélẹ̀ tí à ń dágbére lórí ètò fúnra wa lórí ètò fíkìwìl islam àgbọ́yé islam tàdé tó ń bẹ̀ ń jọ náà pé kó jọ ọ̀pọ̀ jẹ́ ká tó pàdé láyọ̀ àtàlàfíà aláwọ̀dẹ́ gbà fún wa adúpẹ́ fún Allah ta'ala o bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹni tí yóò mùsùlùmí náà ló ti bọ́ sálùkì àmọ́ gbogbo àwọn tó ń ti bọ́ sálì kíámà nínú gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí àbí aláwùtà alákòdáhùn kójọ kó bá ní foríjì wọn o wà ní tẹ̀wọ̀n sí ọgbà àlùjẹ́nà firdaus àwọn náà ta sì wà láyé báyìí náà wọ́n ti kàjú pa wá báyìí dákùjọ́ tẹ̀mí wálẹ̀ lórí dáadáa àdúpẹ́ fún aláwùtà alá mú kí o gbóyìn o pẹ̀lú kíkì islam salamu alaykum wa rahmatullah wa barakatuh eléyìí náà ni apá kejì níbi ọ̀rọ̀ tí mo sọ léètò lọ tí mo dẹ̀ ti ṣe àdéhùn bẹ́ẹ̀ pé inshallah rahman màá sọ̀rọ̀ nípa àwọn ewu àwọn ewu tó wà níbi ìmọ̀ fi ẹ̀sìn ṣàwẹ́wà ìmọ̀ fi ẹ̀sìn ṣàwàdà mo ti ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀gàn lè tó lọ tí mo ti wá sọ pé inshallah màá sọ̀rọ̀ nípa àwọn ewu tó wà níbẹ̀ a lè fi mọ ewu tó wà níbẹ̀ báwa tá a bá ti kó síbẹ̀ káyì ti kó níbẹ̀ àwa tá a bá tí kó síbẹ̀ ká má kó síbẹ̀ àwọn tó bá kó síbẹ̀ tá a mọ̀ ká bá wọn sọ̀rọ̀ kí ogun wa lè ba àlàláyé ká lè ba àlàlálẹ̀ kí àwọn oríṣiríṣi tó pọ̀ lórí ẹ̀gán lè tó lọ mo lè ti máa àpèjúwe tó pọ̀ wá tá a fi gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ àti kílàgbóyí tó wà ń bẹ̀ àti báwo la ṣe lè dá ìfẹ̀sìnsí ẹ̀yẹ báwo la ṣe lè fi dá a mọ̀ tó wà ń bẹ̀ òun ni wípé ìfẹ̀yìsí ẹ̀yẹ tá à ń sọ yìí ìmọ̀ fẹ̀yìsí àwàdà tá à ń sọ yìí àwàdà àbá sì gbọ́ ètò lọ ó pàtàkì ká lọ gbọ́ ká tó jọ ẹ̀mí lè ẹ jẹ́ kí n pe nọ́mbà tẹ̀lé chat tẹ́pẹ́ ẹ̀ bá gbọ́ àbẹ́ sí lórí ètò àbẹ́ tí ẹ̀ láǹfààní àti gbọ́ àbẹ́yìn tí ẹ̀ ṣe ń gbọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ ni ẹ̀ ti ẹ̀ nọ́mbà tí máa pè fún yín ẹ̀ á dẹ̀ sórí fóònù yín ẹ̀ wá chat ẹ̀ lórí WhatsApp ẹni kí wọ́n sẹ́ndì àwọn link àwọn links sí program wa kan sẹ́ndì sí i tó bá ti sẹ́ndì sí i ẹ wọnú àwọn links yẹn inshallah ta'ala ẹ rí gbogbo àwọn lecture yẹn yẹn zero eight one one zero six three nine three six six ewu àkọ́kọ́ tó wà níbi ìmọ̀fẹ́ ṣe ẹ̀yẹ òun náà ní wípé nǹkan yẹn ẹ bá ń fẹ̀sìn ṣe ẹ̀yẹ tó ń fẹ̀sìn ṣàwàdà àwàdà tí ò dáa tó fi ń ṣe awẹ́wà ìwọ ah, àkọ́kọ́ ni pé nǹkan yẹn ó máa ń gbéyàn jáde kó nínú Islam ni máa ń sọyàn di kẹfìrí ni ìyẹn ó kàn máa jẹ́ orúkọ lásán ìyẹn lè máa kírun kó máa yọ zàká kó máa lọ hajj ṣùgbọ́n kàn ń ṣe kinní yẹn láṣẹ dànù ni ẹni yẹn ti jáde kó nínú Islam bil kulliyya ó ti jáde kó nínú Islam hukman pẹ̀lú ìdájọ́ ó lè máa kírun ó lè sì máa gbààwẹ̀ tẹ́ni ẹ bá mọ̀ kó ń fẹ́ padà sínú islam hmm, yóò lọ túbà ní tó bá jẹ́ mùsùlùmí ní tẹ́lẹ̀ yóò túbà lọ sọ́dọ̀ àlọ́ yóò dẹ̀ padà kó ń bẹ̀ tó ìwà àkọ́kọ́ tó le nìyẹn adé fún yín lẹ́rìí ẹ̀ kẹ́lẹ́ bá mọ̀ pé nǹkan tó le nínú ẹ̀sìn ni ìṣẹ̀lẹ̀ tó le gan ni ẹ gbọ́dọ̀ ṣe é níjọ́ kan lásìkò ànábì ni wọ́n lọ sójú ogun àwọn ogun tó ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí kèfèrí àwọn ẹnìkan wá ń bẹ nínú wọn mùsùlùmí náà ni wọ́n fà mùsùlùmí ni wọ́n àṣẹ mùnàfìkì ni wọ́n táwọn mùsùlùmí yòókù ò sì mọ̀ pé mùnàfìkì ni ìgbà tí wọ́n lọ sójú ogun báyìí dé wọ́n á bẹ̀rẹ̀ sí fi ànábì ṣe ẹ̀yẹ wọ́n fi àwọn mùsùlùmí àwọn sàbẹ wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ wọ́n sọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó yẹ pé kò yẹ ká máa fi wéra wọn wọ́n fi wéra wọn wọ́n sì ń fi nǹkan wéra wọn báyìí àyà tí mo fẹ́ ka yìí ó wá sọ kàlífà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam àlọ́ òfin tú wọn láti rí ipe wa ànábì àwọn ẹni mùnàfìkì ni wọn o wọn kàn ń ṣe mùsùlùmí ni ṣùgbọ́n sọ̀bẹ́sẹ̀lú ni wọn olójú méjì ni wọn aláburú ni wọn àlọ́ wa túnà àṣírí wọn wípé wà nábì ọ̀gbọ́ nǹkan táwọn ènìyàn sọ lẹ́yìn nípa bọ́n ṣe ń fi ọ́ sí ẹ̀yẹ bọ́n ṣe ń fi àwọn sàbẹ̀ ṣe ẹ̀yẹ gbogbo àwọn tó bá jẹ́ nǹkan ẹ̀sìn àìfi wọn ṣe ẹ̀yẹ àwọn hamalatu sharia àwọn tó bá gbé ọ̀rọ̀ ẹ̀sìn dání àìkí fi wọn ṣe ẹ̀yẹ àwọn tó bá ń gbé nǹkan ẹ̀sìn dání àìfi wọn pa mí dín àlọ́ wa àyà tí mo fẹ́ ká ìkàlẹ̀ nínú sọ́ọ̀tù Tauba Quran chapter nine onísọ́ọ̀tù tauba ẹ̀lọ́ka 65، sixty 66. ẹ̀ka àyà nínú Quran chapter nine sọ́ọ̀tù tauba àlọ́ òfin àyà yìí òfin tún wọn láṣẹ rẹ̀ àlọ́ ni wàlà insa alitahum layakulunna innama kunna nakhudu wa nal'ab kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahziun la ta'tadiru. Ta kọ̀lìkàfàtún báàdà ìmánìkùn àyà náà mo kà yín. nígbà tí àwọn ẹni wá ń fi ànábì ṣe ẹ̀yẹ tí wọ́n ń fi àwọn sàábé ṣe ẹ̀yẹ látara ẹ̀sìn tí wọ́n gbé dání àlọ́ wàá sọ àyà ìkàlẹ̀ nígbà táṣìírí wọn wá tú àlọ́ ni wàhálà ìnsà àlìtàhùn tí wàá níbi bá wá bí àwọn ẹni léèrè àwọn mùnáfìkì burúkú yìí tó ń fẹ̀sìn pa mí dìn yìí tó bá bí wọ́n léèrè é pé èé ṣe kílẹ̀ rí lọ́bẹ̀ tẹ́ fi garu ọwọ́ tẹ́ fi ń fẹ̀sìn ṣe ẹ̀yẹ alọ́ni la yaqulunna innama kunna nakhudu wa nal'ab nǹkan tí wọ́n sọ fún ànábì ni pé rárá kì í ṣe pé à ń fẹ́ ṣiṣẹ́ ẹ̀yẹ a kàn ń ṣàwàdà ni à ń ṣeré ni tẹ́tíṣẹ́ ni mo fi sọ pé ìfẹ̀yìntì ẹ̀yẹ kò wọnú àwàdà omi ni ẹ o láti bẹ̀sìn jẹ́ o omi ni ẹ o láti bẹ̀sìn jẹ́ o àtọ́nù àtànákùs fìdí ìmọ̀ fi àléébù kan ẹ̀sìn oníṣẹ̀rí àkàtì kódà kó mọ́ mìíní ẹ̀kọ́ yẹ kó kàn mìíní àwàdà ni gẹ́gẹ́ bí ètò kọ́mọ̀ lónìí nìsín rárá òun kàn ń pòwe ní rárá òun kàn ń ṣàwàdà ní gẹ́gẹ́ kó mìíní láti tàbùkù ìsìlámù ó mìíní ẹ o ó mìíní ẹ o ìdájọ́ kan náà méjèèjì. iná làlọ́ sọ yìí àlọ́ni wàlá yín sọ alítahun tí wàá nábì bá bí àwọn tó ń fẹ̀sìn ṣe ẹ̀yẹ́ ìlérè èsì tí wọ́n fún ọ ni wípé làyàkùlùnà ìnàmàkùnà nàkúdùwà nálàbẹ̀ nǹkan tí wọ́n fún ọ lésì ni pé wọ́n ní rárá àmì ni ẹ̀ kìí ṣe ká màmá fẹ́ fàlébù kan ẹ̀sìn kìí ṣe ká màmá fẹ́ sá ẹ̀sìn lọ́gbẹ́ rárá innama kunna nakhudu wa nal'ab àwa kàn ń ṣàwàdà ń tiwa ni a kàn ń ṣeré ni tẹ̀tí ṣe báyẹn alọ́wà ni kólì ìwà ànábì wa bí wọ́n léèrè tán bá fún ọ lésì báyẹn pé àwọn òmíì nì láti dá lébù sínú ẹ̀sìn bí èsì pé àwọn kàn ń ṣàwàdà tiwọn ni àlọ́ ni ó dà tó ẹ̀pẹ̀ ń ṣàwàdà náà ni sọ fún wọn pé abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un Allah má rọ̀ sọ pọ̀ wàláì ó sọ gẹ́ni o Allah ni ó dáńgbà náà sọ fún ṣé mi Allah tí mo jẹ́ olúwa ẹlẹ́dàá yín wa ayatihi àbáwọn àmì mi táwọn àyà Kùránì mi wa rasulihi àbáwọn òjíṣẹ́ mi kuntum tastahzi'un sáwọn ló tó fi ṣàwàdà sáwọn lẹ́ fi nǹkan tí àwọn fẹ́ yí sí ni wípé kì í ṣe pé àwọn gbàlérò pé láti fi àléébù kan ẹ̀sìn kì í ṣe pé àwọn gbàlérò láti tàbùkù ẹ̀sìn wọ́n ní kì í ṣòro ń gbà àwọn nìyẹn wọ́n rò bí táwọn bá mú ẹskíìsì yìí wá àlọ́wọ́ gbà lọ́wọ́ àwọn wọ́n wá ní rárá àwàdà ló gbà wọ́n débẹ̀ àwọn ò láti fi tàbùkù ẹ̀sìn àlọ́wọ́ àbí wọ́n lè kó dáńgbà náà tẹ́gbẹ́ ẹ̀ láti fi tàbùkù ẹ̀sìn ẹ̀kan ordinarily ẹ̀kan ń ṣàwàdà lásán ni àlọ́wọ́ àní sẹ́mi àlọ́ wo ló lẹ́ẹ̀mọ̀ fi ṣàwẹ́wàá àbí ànábì mi lẹ́ẹ̀ máa fi ṣàwàdà àbí àwọn àyà mi lẹ́ẹ̀ máa fi ṣàwàdà èwo ló tó fi ṣàwàdà ń bẹ̀ àlọ́ wa sọ fáànù bíi pé láta àkàzìrò àlọ́ wa ń sọ fún ẹ pé ẹ má wulẹ̀ wá ẹ́skúùsì kankan kò sí ẹ́skúùsì tẹ̀lé wa kọ̀dìkà fáàtùm bá àdàyè máa nìkùn ṣé ẹ ti gbọ́ sẹ́ ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ẹ jólúgbàgbọ́ tẹ́lẹ̀ a jẹ́ pé iṣẹ́ yìí kẹ́lẹ́ mo ti sọ pé ewu àkọ́kọ́ iṣẹ́ yìí iṣẹ́ burúkú ni tí máa ń yọ̀yàn kó nu sílámù tẹ́ni yóò sì mọ kírun tí ó sì mọ gbàǹdí ó mọ yọ sàkà tí ó sì ní mọ̀ pé ó ti jáde kó nu sùlám kò ní mà mo máa ń sábà sọ̀rọ̀ kan tí n bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí torí pé ọ̀rọ̀ tó pàtàkì ni tí ọ̀pọ̀lọpọ̀ ń kó sí mo máa ń sábà sọ màá tuntun sọ lórí ètò yìí náà níjọ́ yẹn lọ́dọ̀ ní ọ̀dọ̀ wa ń bàdàn bíbá yìí èmi lọ síbẹ̀ mo lọ ṣe nǹkan bẹ́ẹ̀ ni mo dẹ̀ fẹ́ wọnú mọ́tò yẹn padà ìyá kan wá ń bẹ inú àwọn ìyá tí máa ń lo ìborùn ni ó dúró síwájú mọ́tò yẹn mò ń láti ọ̀nù sí mo tẹ̀ ọ̀n gẹ́gẹ́ bíi pé mọ́tò yìí fẹ́ ṣí o ìgbà tí ìyá ó bójú wẹ̀yìn ó rí mi kìí ṣe ẹni tó mọ̀ mí tẹ́lẹ̀ mi náà sì mọ̀ ó wá rí mi gẹ́gẹ́ bíi pé ẹni tó múra ní múra ẹni tí ń ṣe súnà níbi ní wọn láti máa sọ pé à ẹ̀yin àáfàá sàlámà lẹ́kùn ni mo ní màmá kí n túmọ̀ yẹn kí n túmọ̀ ẹ̀yin àáfàá sàlámà lẹ́kùn à ó ní ẹ̀yin tẹ́ ẹ bá tọmọ òun jẹ́rìí mo ní bàtọ́ mi jẹ́ màmí rí ni mi ò tiẹ̀ kọ́kọ́ gẹ̀ẹ́sì ká tó ń sọ lọ́nà wo náà ó ní à irú yín náà ló bàtọ́ ọmọ òun jẹ́ kí lẹ́ni ẹ ṣe fún yín tó fi bàtọ́ ọmọ jẹ́ ó ní àwọn ó ní ọmọ òun obìnrin yẹn ipe ní ìsìn báyìí ó ti ń lo hijab ipe ó ti ń lo hijab ẹ̀wọ̀n kàwá mo ní màmá ṣe bí borun lẹ bò yìí ṣe bí mùsùlùmí náà ni báwo lẹ ṣe ń lo gbólóhùn báyẹn fún nǹkan ẹ̀sìn so ọmọ yín lóbìnrin ti ń lo hijab ẹ kà sí pé wọ́n bà tọmọ yẹn jẹ́ ni ẹ̀wùn kaba hàn irú ìyá yìí náà ní sèwọ́n náà mọ̀ pẹ̀lẹ́ mùsùlùmí téèyàn bá jẹ́ mùsùlùmí lóòótọ́ kò lè rọrùn fún yàn láti máa fi téèyàn gbàgbọ́ láti máa fi irú èdè báyẹn bá lò ẹ̀gẹ́dì tí mo sọ nǹkan téèyàn gbàgbọ́ téèyàn nífẹ̀ẹ́ sí téèyàn lòun ṣe kò lè rọrùn kẹ́ni yẹn kó máa fi irú ẹnu báyẹn kó máa fi kó máa fi kó máa fi ròyìn nǹkan yẹn àbí hijab kóbìnrin tí obìnrin inú Islam máa ń ṣí pátá lé wọn yìí lo hijab ni ṣe bí ara ẹ̀sìn obìnrin ló wà tó ẹni tó bá jẹ́ mùsùlùmí kò lè rọrùn fún tó jẹ́ mùsùlùmí lóòótọ́ tí èsì mùnáfìkì kò lè rọrùn fún láti fi irú èdè báyẹn bá gbólóhùn yẹn sọ̀rọ̀ kò lè rọrùn kó máa ka pé ọmọ òun o tí ọlọ́run fi ṣe kò ń gẹ́ tóun náà ń lo hijab o kọ́ ẹ pé èdè tí ó mọ̀ fọ̀ ni wípé ó kà sí pé wọ́n bá yí ọmọ yẹn jẹ́ ni ah, kò lè possible mo má pèjú wa lè tó lọ nà kò lè pọ́sibù kéèyàn rí bàbá èèyàn kẹ́nìkan máa fi ṣàwàdà kó máa fẹnu àbùkù kan bàbá yẹn kí ọmọ yẹn kó wá máa rẹ́rìn àbí kó gbà wọlé ọmọ àlè ni ó jẹ́ ọmọ àlè ni ó jẹ́ so that is why nǹkan téèyàn gbàgbọ́ tó ló jẹ́ mùsùlùmí tí wọn náà ń ṣe kó wá ń fẹnu burúkú kan ẹni ò lè jẹ́ mùsùlùmí mùnàfíkì ni ó jẹ́ that is why tí àlọ́ òfin kà sí ìjáde kó nu ẹ̀sìn ẹni tó bá ti kó síbẹ̀ nítorí lè ṣe ní pé kó lọ túbá kó lè má padà síbẹ̀ mọ́. so àwọn ẹni yìí lásìkò ànábì yìí ká ló fi àyà tí mo kà yìí tó fi tú wọn láṣìírí wọ́n fẹ́ sákò níbi pé àwọn ò ṣe tọ́ánù àwọn ò fàbùkù kan ìsìláàmù kì í ṣèròǹgbà wọn èròǹgbà wọn ni pé àwàdà làwọn kàn ń ṣe ordinarily lásán àlọ́ wa sọ fún pé tó wáyé pàwàdà lásán lẹ́ ń ṣe ordinarily ṣé ni àlọ́ olúwa yín lẹ́ẹ̀ máa fi ṣàwàdà ni àbí ìkan ṣe yín ni àbí ànábì lẹ́ẹ̀ máa fi ṣàwàdà àbí àwọn àyà mi lẹ́ẹ̀ máa fi ṣàwàdà èwo ló tó fi ṣàwàdà ń bẹ̀ tó fi ṣàwẹ̀wà èwo ló tó fi pa mí dè ń bẹ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ àwọn nǹkan ńlá lábàá yìí tẹ́ wàá sọ̀rọ̀ dáwàdà gbogbo ẹ̀yin ọmọ streamer yẹn tẹ́ ń ṣe tiktok yẹn tẹ́ ń jẹ́ tiktoker yẹn tẹ́ ń jẹ́ facebooker gbogbo àyẹn tẹ́ ẹ yẹ pé ẹ ní nǹkan míì tẹ́ ń ṣe ju pé kẹ́ ẹ mú nǹkan kan nínú ẹ̀sìn kẹ́ ẹ máa fi ṣàwẹ̀wà ẹ lọ sì ṣírò tẹ́ bá ṣe láyé pàápàá jù ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí nínú yín ẹ mọ tẹ́ ń ṣe bí wàá sí irọ́ tẹ́ ń wá kẹ́ mọ ibi tẹ́ wá sí òun náà ní òun ló ṣẹlẹ̀ yìí o àwọn ẹni náà láwọn àwọn òkan àbùkún kan ìsìláàmù lábùkù o wọ́n ní kò sí inú èròǹgbà wọn o eré làwọn ń ṣe o àwàdà ni o tòun ti bẹ́ẹ̀ kí ládàá wàá fi fún ẹ léṣe alóni láta àtàzìrò ẹ má wulẹ̀ wá excuse excuse tẹ mú àyìn náà ò tún jẹ́ ni o qad kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí o lẹ́yìn ìgbà tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ́lẹ̀ ẹ rí i pé ewu ńlá lélẹ̀ ewu ńlá ni náà ó wá pọ̀ báyẹn táwọn èèyàn ń ṣe ó pọ̀ báyẹn táwọn èèyàn ń ṣe bọ́dà kan ń bẹ mo forúkọ bọ́lá sírí àti bàbá ẹ̀ bọ́dà yẹn ó wọ skul ni ó ti parí secondary school ó dẹ̀ ra admission sí kan nínú àwọn universities ìgbà tó wá ra admission yẹn bróda yìí àwọn gáígáí tí wọ́n ń wọ́ ṣòkòtò ńlẹ̀ tí kàn máa ń mú mu káàkiri ní tẹ́lẹ̀ ìgbà tó wá wọnú skul alọ́wọ́ ni ká àwọn tó ń ṣe mss tó ń ṣe súnà ọwọ́ wọn bà láti bẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí ṣe súnà níbi ní skul ni o ó bẹ̀rẹ̀ sí ṣe súnà ṣe ìgbà pé bàbá yìí dẹ̀ gbógun tì mùsùlùmí náà ni bàbá yẹn ń pera ẹ o ó dẹ̀ gbógun tì débi wípé kì í ṣe súnà lòun ní kó lọ ṣe ní skul ìwé lòun ní kó lọ kà ẹ̀dá ṣe bó yẹ kí ni bàbá yìí dùn nípa alhamdulilayi ọmọ tí ń rìn rédíò èdè káàkiri tẹ́lẹ̀ tí kàn ń ṣe gbogbo ẹ̀ tí ò mọ nǹkan kan nú ẹ̀sìn ẹni náà ti ń gbọ́ súnà níbí yìí ó ti ń kírun dáadáa ó ti ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe nú ẹ̀sìn látara pé ó bá àwọn bírọ́dà kan pàdé ní skul tánjọ ń rìn tánjọ ń rìn láti ibẹ̀ tó náà fi ń gbẹ̀sìn yìí tó dẹ̀ ń lọ skul ẹ̀ tó o ìtòwá léwu jù tá a wá ń sọ yìí ìmáàmù Allahu Akbar Allahu Akbar ìmáàmù odidi mọ́sáàsì ni ó sì gbógun ti ọmọ pé skul òun rán ọ òun ní kó lọ máa ṣe sìn bẹ́ẹ̀ ìdá kò síkìlà wáyé wá sí gan ọmọ yìí kì í ṣe kó pa skul tí o <laughs> kò pa skul tí ń lọ skul dáadáa ń ṣe ń paasi ń ṣe gbogbo ẹ̀ dáadáa ó fọkàn sí o ṣùgbọ́n súnà tí ń ṣe yẹn gangan tiẹ̀ kọ́kọ́ ń bí bàbá yẹn náà ó ní irú èèyàn báyìí ó sì jẹ́ mùsùlùmí sẹ́yìn pé múnà sí kíní ó jẹ́ kò lè jẹ́ mùsùlùmí ó wá rí ọmọ rẹ̀ náà lórí ìṣe mùsùlùmí yẹn dáadáa kínú ẹ̀ tó a máa bàjẹ́ kò lè pọ́síbù náà kò lè pọ́síbù mùnáfìkì lẹni yóò yà jẹ́ ó kàn kílèmù islam ni mùnáfìkì ni ó jẹ́ kò lè pọ́síbù sẹ́ẹ̀ kò lè pọ́síbù so that is why tó fi jẹ́ pé àlóhùn yọ̀ǹda kẹ́ ẹ máa fọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ máa fi ẹ̀yẹ ẹni tí ń ṣe súnà ṣòkòtò tí yóò jẹ́ kí ṣòkòtò ń kọjá kókósẹ̀ gẹ́gẹ́ bí islam ṣe gbé wa máa ń ṣe àwàdà rẹ débẹ̀ àfẹ́rí ẹ̀rí kàmọ́rù ni ẹ wo ṣòkòtò ẹ̀ labu labu labu labu ẹ wá ní rárá kìí ṣe pé ẹ̀kan ẹ̀kan islam lábùkù ẹ̀kan ń ṣàwàdà ẹ̀ ń bá ṣeré ni rárá o má ṣeré débẹ̀ o wọ́n yìí ṣeré débẹ̀ tó bá fẹ́ ṣàwàdà ẹ fi àwọn nǹkan míì ṣàwàdà bí a kò mú òkúta kó máa fi ṣàwàdà bí a kò máa fi gi ṣàwàdà bí a kò máa fi ìrẹsì tẹ́yìn jẹ kẹ́ máa fi ṣàwádà máa gbèdé nǹkan tó pàtẹ́yìn tó ní nǹkan kan ṣe tó ní connection pẹ̀lú Islam tó ní connection pẹ̀lú sunnah ni má gbé àwàdà yẹn débẹ̀ má gbé débẹ̀ má gbé débẹ̀ rárá àtọ́ bí ti wòlẹ̀ kọ́ ma má gbé débẹ̀ má gbé òwe rẹ débẹ̀ òfin tó di ẹlẹ́yà ló delégún má gbé débẹ̀ tó o lè fomi ata ṣàwálà ni tó o lè ṣe náfìlà lórí express ni tó o lè fomi ata bọ́jú ni gbogbo àwọn kan lè dé débẹ̀ má débẹ̀ ìsọnù ọmọ ọgbà àwẹ̀ wọ́n gbé débẹ̀ gbogbo àwọn kan ẹ̀ mọ́ gbé àwàdà yìí débẹ̀ òṣìṣẹ́ sí àwàdà lọ́tọ̀ ó lè má fi yẹ̀pẹ̀ ṣàwàdà ó lè má fi aṣọ tó ń wọ̀ kẹjọ má ṣàwàdà láàrin ara yín wọ́n gbé débi ẹ̀sìn eléyìí ewu àkọ́kọ́ ewu ẹlẹ́ẹ̀kejì tó ní agbára òní pé ẹnìyẹn gẹ́gẹ́ bí mo ṣe ń tẹnu mọ́ nínú àwọn ìròyìn tó ga jù tá a lè fi tètè mọ mùnáfìkì nítorí pé ní múnàfíìkì ni pé ẹni tó lóun ṣe islam àmọ́rọ́ ní pa fún wa lóòótọ́ ń kírun ń gbàwẹ̀ ṣùgbọ́n nǹkan burúkú ń bẹ nínú ẹ̀mí ẹ̀ sọ̀bẹ́sẹ̀lú ni olójú méjì ni nínú ìròyìn tó le jù tó wà abros jù tó wà azharu jù ìròyìn tó hàn jù tá a lè tètè fi gẹ́ẹ̀tì ẹni tó jẹ́ ni wọ́n fe ṣe ẹ̀yẹ wa ìròyìn ni ṣe é pé lọ́dọ̀ Otu buru burú ju kèfèrí lọ sẹ́wọ̀n O buru burú jù lọ náà Ise, lọdụ ala lọ́dọ̀ àlọ́ ìtumọ̀ mùnáfìkì ni pé àjọ ń kírun ni àjọ ń gbàwẹ̀ ni orúkọ mùsùlùmí ní jẹ́ àjọ ń ṣe fún wa lójú ayé ni ẹ̀mí ò dáa sí Islam ọ̀tọ̀ ni nǹkan tó tún lọ ń dánwò ní kọ̀rọ̀ ó kàn fi Islam hàn wá báyẹn ni àgbákò ẹ̀dá ni kò nífẹ̀ẹ́ Islam yẹn islam ti ń ṣe yẹn bóyá torí kó fẹ́ẹ́ rí nǹkan kan bẹ́ẹ̀ àbí torí pé káwọn èèyàn mọ̀bà máa wò léyìn yẹ̀yẹ́ ló fi ń ṣe tẹ́ ẹ bá dé ní ọkàn rẹ̀ ọ islam kọ́ ní í ṣe o ó ní nǹkan míì ti ń ṣe ìwé ẹni báyìí ní ń pè ní múnàfíkì ó wá ní àwọn sifat ó láwọn attribute kan tá a fi lè dá wọn mọ̀ èyí tó wà abros jù ń bẹ́ẹ̀ tó hàn jù nínú nǹkan tá a fi lè dá mọ̀ ní pé ìmọ̀ fẹ́ ṣe nǹkan tó bá lápọ́nlé lọ́dọ̀ rẹ̀ nǹkan tó bá bàbà lọ́dọ̀ rẹ̀ kò rọrùn kó máa fi ṣàwẹ́wà kò rọrùn kó máa fi ṣàwàdà ẹlòmíì báyìí tẹ bá bá ṣàwàdà tẹ bá bá ṣàwàdà yóò máa gbá wọlé ṣùgbọ́n tẹ bá sọ pé ẹ mẹ́nu débi ìyá rẹ̀ yóò ní ara o ìgbéyà mi wá ṣàwàdà ojú ò change tójú ò pọn ni torí pé ìyá yẹn lápọ́nlé lọ́dọ̀ rẹ̀ ló fà á ní tó bá lápọ́nlé lọ́dọ̀ èèyàn kò lè rọrùn kẹ́ ẹ máa fi kẹ́ ẹ máa fẹnu àbùkù kàn kẹ́ ẹ máa gbé kẹ́ ẹ máa fi wé nǹkan tí ò dáa kò lè rọrùn nínú sọ́ọ̀tù tàwùbà kan náà ẹ lọ káyà seventy nine sọ́ọ̀tù tàwùbà Quran chapter nine ẹ lọ káyà seventy nine ẹ̀rí ń dálọ̀ sọ ni Allah ní alladhina yalmizuna almutawwi'ina mina almu'minin fi sadaqat walladhina la yajiduna illa juhdahum fayaskharuna minhum sakhira Allahu minhum wa lahum alọ́ni alẹ́dínà yẹlmizúnà mọ̀tọ́wìrínà mínà mọ̀mìnínà fi sọ̀dàkọ̀t wàlẹ́dínà láyé jìdúnà ìlà jùdáhùn fàyẹ́sùkọ̀rúnà mínhùn sáfìrọ̀lọ́hùn mínhùn wàlẹ́hùn àdáàbùn àlìyé. sọ́tù tàwùbà Quran chapter nine ayah seventy nine alọ́ni alẹ́dínà yẹlmizúnà mọ̀tọ́wìrínà mínà mọ̀mìnínà fi sọ̀dàkọ̀t alọ́ni àwọn kan bẹ̀ wọ́n máa ń fi àwọn tán bá ń ṣe iṣẹ́ nínú àwọn olùgbàwé òdodo wọ́n ń ṣiṣẹ́ àṣegbọ́ rẹ̀ gẹ́gẹ́ bí kíni bóyá wọ́n ń ná nínú dúkìá wọn àwọn tó bá ń ṣe àwọn kan máa ń fi ṣe wọ́n ṣe ẹ̀yẹ wọ́n máa fi wọ́n ṣàwàdà wọ́n máa fi wọ́n ṣàwẹ́wà wọ́n máa fi wọ́n pa mí dín àwọn tó pé ẹni rí ni wọ́n wọ́n ń ná nínú dúkìá tán ná wọ́n ń ná wọ́n fi ń ṣe sọ́dákọ̀ wọ́n fi ń ṣiṣẹ́ àṣegbọrẹ alọ́ ní àwọn kan ń bẹ tẹ́kọ̀ wọ́n máa bú wọn wọ́n máa fi wọ́n ṣe ẹ̀yẹ mo lọ ìkóńjọ kan lọ́dọ̀ ẹnìkan tó jẹ́ bí wa ni ni mo á lọ bẹ̀ nígbà àsìkò tó mo bọ́ síta mo lọ kírun ó tún dàsìkò alásàrì mo bọ́ síta ashri mo tún lọ kírun di magrib mo tún lọ kírun di <laughs> mo tún lọ kírun ẹ̀wọ̀n ní yẹn tán fi mí ṣe à ó ní agbára ya ni mo padà fi ara mi gan ti ń So yà kí ló mú ẹni yìí ìdèwà ká kọ́ ìdèwà ká go naim the son of God nígbà tó òbí ma kí ló dé tí ń lọ tí ń bọ̀ tá sáàrin tí ń lọ tí ń bọ̀ báyìí wọ́n fi mí nìyẹn o tóun ló pọ̀ ọmọ ni kò kó àlọ́ subhanahu wa ta'ala kò ní ọmọ kò mú kankan sọ nìyẹn kí náà ń ṣe bí mo ṣe ń lọ mọ́ṣáláṣí yẹn tí mo lọ kí zuri tí so wọ́n ń ṣàwàdà láàrin ara wọn náà ni irú nǹkan báyìí kò tọ́ kò tọ́ lọ́lọ́ fi sọ pé àwọn tó yẹ pé àwọn tó ń ṣiṣẹ́ eré tó ń ṣiṣẹ́ àṣegbọrẹ bóyá wọ́n ná nínú dúkìá wọn ni táwọn kan wá ń fi wọ́n ṣe ẹ̀yẹ tó ń bú wọn walladhina la yajiduna illa juhdahum àbáwọn míì tiẹ̀ ń bẹ àwọn náà fẹ́ ná olùgbàgbọ́ òdodo ni wọ́n ṣùgbọ́n àwọn ò rówó ná kò sówó lọ́wọ́ tiwọn ìgbìyànjú ìwọ̀nba náà náà ń ṣe àwọn kan ń bẹ náà tó tún bú àwọn yẹn náà tó ń fi wọ́n ṣe ẹ̀yẹ àlọ́run ah, tó bá rí bẹ́ẹ̀ fayasquruna minhum wọ́n wá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ lẹ́yìn ìgbà tán bú wọn tán àlọ́run ní sakhirallahu minhum àlọ́run ní òun náà ó padà fi wọ́n ṣe yẹ̀yẹ́ o walahum adhabun alim ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ yóò máa bá wọn nínú ná tó bá dẹ́gbà kí àwọn. so eléyìí jẹ́ ewu kejì nínú pé ewu ìmáfẹ̀ẹ́ ṣe ẹ̀yẹ́ ìmáfẹ̀ẹ́ ṣàwàdà ìròyìn mùnáfìkì ni o kìí sì yòòyìn àwọn tó bá jẹ́ nire. ẹlẹ́ẹ̀kẹta nínú ìròyìn ewu tó wà ń bẹ̀ òun ni wípé ẹ̀san tí àlọ́wọ́ san wọ́n níjọ́ gbéra kìámà òun náà ni ẹ̀san yìí pé wọ́n ó padà wọ iná olúwa. tán bá wọ náà yìí àwọn mùsùlùmí àwọn olùgbàgbọ́ òdodo tán fi ṣe ẹ̀yẹ láyé yẹn àlọ́wọ́ wàá yọ̀ǹda fáwọn olùgbàgbọ́ òdodo náà ikú ya ẹ̀yìn náà lọ fi wọ́n ṣe ẹ̀yẹ nínú náà Allahu Akbar ìtí ó jẹ́ jàzá wọn nìyẹn tí ó jẹ́ ẹ̀san wọn nìyẹn ẹ lọ ka Suratul Mutaffifin aya sura wailun lil mutaffifin alladhina ẹ lọ ka alladhina idha iktalu ala an-nasi yastawfun Suratul Mutaffifin ẹ kà láti aya twenty nine thirty thirty one thirty two thirty three thirty four aya yẹn ẹ rí èèmà bẹ́ẹ̀ innal ladhina ajramu. كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون sọ́ọ̀tù mọ̀tọ̀ fífi àyà twenty nine to thirty six mo kà yẹn. alọ́ ni iná lẹ́dí na ajúrò mùkánú mi na lẹ́dí na àmọ́nú yẹ̀dọ̀ àkó ẹ̀wù bá lọ́tẹ̀ kọ́wọ́ sí gbọ́rọ̀ wọn ná. alọ́ ni dájúdájú àwọn tó jẹ́ ọ̀daràn ọ̀daràn ni wọ́n lò tọ́ criminals. àwọn tó jẹ́ criminals yìí káànù mi na lẹ́dí na àmọ́nú yẹ̀dọ̀ àkó àwọn ni wọ́n máa fi àwọn olùgbàgbọ́ òdodo ṣe ẹ̀yẹ. yàrá ìpó pọ̀ gan ẹ̀ ń lo hijab tójú obìnrin tó ń lo hijab tó ń ṣẹ̀yà ẹ wo báwọn yẹn sì máa fi wọn ṣe ẹ̀yẹ ọkùnrin tó ń ṣe súnà ìrùngbọ̀n rẹ̀ ẹ wo báwọn yẹn sì máa fi wọn ṣe ẹ̀yẹ wọ́n máa fi ìrùngbọ̀n yẹn wéwèé kúwèé kẹ mọ́ ti sọ̀rọ̀ tàì tọ̀rọ̀ báyìí ni ibi ìrùngbọ̀n yẹn náà ó sáré ta sí bóyá ẹ̀ ń dráìfù lọ níbi àǹkankan ṣẹlẹ̀ ni ìrùngbọ̀n yẹn náà wọ́n kọ bú ní àpẹẹrẹ ipe iwájú orí ẹ̀ ó rí bákan látara bí ṣe máa ń forí kalẹ̀ ni ibẹ̀ làwọn yẹn tẹ bá fẹ́ jà láàrin ara yín ẹ láàrin ara yín ẹ búra yín láàrin ara yín tẹ ń pè nǹkan tẹ fẹ́ ṣe nìyẹn báwo ló ti jẹ́ pé ẹ̀sìn yẹn ló ń bí ọnú bẹ́ẹ̀ ẹlòmíì ṣòkòtò ẹ̀ tí ò tó lẹ̀ tó ń ṣe súnà ṣòkòtò ẹ̀ ni wọ́n kọ́ ta sí ẹ̀yìn ṣòkòtò ẹ̀ ó ṣe kan ìgbà tí wọ́n ní rówó ra sọ́ńkọ́ tí ṣòkòtò ni lẹ iná lẹ́bí náà ajúrọ̀mú àwọn tó jẹ́ ọ̀daràn nú àwọn èèyàn yìí tí wọ́n máa ń fi àwọn olùgbàgbọ́ òdodo yìí wọ́n mọ́rùrù táwọn olùgbàgbọ́ òdodo bá ti kọjá wájú wọn báyìí wọ́n mọ̀ ṣe ara wọn lé ìkan ni ẹ̀rí ẹ̀rí ònu ó ti ti ń lọ mọ́sálásí ó ti ti ń lọ kírun wàhálà ẹ̀ pọ̀ àmọ́ èsì ti ń ṣe náà ẹ̀rí nǹkan wọn àrí kankan jẹ́ mọ́sẹ̀ wọn o wọ́n mọ̀ kírun káàkiri ni kí ló dé ọlọ́ni wa ìdá nkọ́labu ìlà ahlihim nkọ́labu fakihin táwọn ọ̀daràn yìí náà tá má tún délé lálẹ́ ìṣe ni wọ́n tún lọ dọ́rọ̀ ẹnìyẹn lẹ̀ tó tún mọ̀ fi ṣàwọ̀dà alọ́ni wa ìdá rọ ahùn kọ́ọ̀lù ìnà àwùlá ìlà dọ̀ọ̀lù ẹ̀rí nǹkan tá ẹ̀rí ẹ̀rí nǹkan kò rí nǹkan kan jẹ wọ́n tún kírun ìrun gan ògbé wọn gan hmm? ẹ̀rí nǹkan ìsìláàmù náà náà ń ṣe wọ́n fi ń ṣe ẹ̀yẹ wọ́n ní àwọn eléyìí ti sọnù alọ́lùwà máa ń ṣe lọ àléhìmí àfihàn ṣé mo rá àwọn ẹni kan lọ máa sọ àwọn olùgbàgbọ́ òdodo ni hàn ibi tí mo wá ń lọ rè alọ́ ní fàlìyà o lónìí ìyẹn níjọ́ àlùkè àmàlà lọ́n sọ alọ́ ní fàlìyà o alẹ́lẹ́ àrọ́ ìkí yanzurun àwọn olùgbàgbọ́ òdodo yìí àwọn wà wà nù lórí bẹ́ẹ̀dì wa lórí ibùsùn wa ní ọgbà àlìjánà ibẹ̀ láti máa fi ṣe wọn ṣe ẹ̀yẹ àwọn wà nínú náà títí wọn àwa máa fi wọn ṣe ẹ̀yẹ má bẹ́ẹ̀ alọ́ ni alifu webal kò faru makanu yẹ fàálù ṣé mo san àwọn kèfèrí lẹ́san ni bí ìṣe pé nǹkan táwọn náà ṣe láyé wọn làwọn náà gbẹ̀san wọn padà náà fàjẹ́ pé aljazau min jinsil amal iṣẹ́ táwọn náà ṣe láyé yẹn alọ́ wa yọ̀ǹda fún àwọn náà kápá wa náà kálọ́ máa fi wọn ṣe ẹ̀yẹ tí wọn ló burú jù inú náà làwọn wà táwa ti ń fi wọn ṣe ẹ̀yẹ mẹ́lẹ̀ kálọ̀ kójọ kó wọ́n ṣe wá lọ́mọ náà kó sànù fún akódó tiwa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik salamu alaykum wa rahmatullahi wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbí old quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. tàgbàtọ̀ dọ́tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen òkúdàrin láòyè road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero zero eight five two three seven. 7577 whatsapp number 081 1063 9368 ńlẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.